عباد الله يقول الله تبارك وتعالى وما أنفقتم من شيء فهو يخلفه وهو خير الرازقين أصبح الله سبحانه وتعالى إن شاء الله قال الله قال النبي الله tọ́wọ́ bá wọn ara lè àti àwọn sàhábà rẹ̀ àti àwọn ẹni tó wà lórí ìlànà rẹ̀ kọ́kú tó sì tí wọ́n tún wà lórí ìlànà yìí títí di ọjọ́ gbẹ̀ngà lùkẹ́yàwó ẹ̀yẹ rúṣẹ́ ọlọ́run ọlọ́run ọba àlejò aláṣọ nísọ́tún sábà ààyè àkọ́kẹ́lì ní ogójì ọlọ́run ní ìwò yóò tẹ̀lé náà bọ́yá ìnáwó ọ̀rẹ́ yẹn ni àbí ìtòsí yìí pé. Eh, nǹkan tó jẹ́ mùsàlámù ní ìtọ́rẹ àti dówàlì ọbú ayọ̀kùnlẹ́kùn ọlọ́run mú àrọ̀ wá á mú àrọ̀ wá nítorí pọ́nà ọba ní alùpàpẹ́ fún wẹ́lkọ̀ọ̀bì òun lọ́ba tí máa ń tẹ arísìkì òun náà sì rí ẹni tí máa ń ka ni tó bá wù ọbú ọlọ́run á mú àrọ̀ wá rọ̀ òun ló ti lóore lẹ́nu tí máa ń pèsè fún ni ọ̀dọ́ rẹ̀ ní ká wá rí kìkìsì yá ìbádọ́lá ẹ̀rí ìrìn àjò ayérayé ìrìn àjò gbére tó ti gbọ́ òun náà ní ọ̀nà téèyàn bá lọ sí àlùjẹ́nà tàbí ná wàlẹ̀ ìyá àtúbí láhìmí náà rí lábẹ́ wípé yẹn lọ sí àlùjẹ́nà àbí ná sàárè ń bẹ́ o dandan ni kọ́ padà wáyé òun là kọ́kọ́ ìgbésẹ̀ àkọ́kọ́ tọ́bẹ̀rẹ̀ ohun tí ṣe àlùkìyàmù lẹ́yìn náà ni anẹ́fọ̀kù fi sòrò ìfúnfèrè sínú owó méjì ni àkọ́kọ́ sí sàràfí lóòfù yóò fi adẹ́gùn sínú owó òun ló ń pè nẹ́fàtú ẹ̀lùfàdàì wọ́sàì òun náà ni ikú fèrè ìpayà ẹ̀rù jẹjẹ àti kí gbogbo ẹ sọ wà láyé kó láyé lẹ́yìn ogójì ọdún ìfẹ́ atẹ́kùn sí lówó ní àtúwáyé òun náà ni dídìde àwọn ẹ̀dá nínú àwọn ọ̀fẹ́ tó ṣáájú rẹ̀ àjọ ayérayé wọ́n yọ ọ̀dẹ̀ láti lọ sálọ jọ́dá àbí náà ni wọ́n lè yá nílá ìdàgbà ọwọ́ àtúntò ilé ìgbé o lẹ́yìn náà ni àkójọ ọmọ ọmọ ọgbà ẹ̀dá àkọ́kọ́ àtẹ́ni ìgbẹ̀yìn ni ó kó wọjọ. àwọn èèyàn wà pẹ́ níbi tí wọ́n á dáwọ́ dúró sí níjọ́ yẹn wọ́n á pẹ́ òòrùn ó sì súnmọ́ àwọn ẹ̀dá tó ibi bí sẹ́ kálukú bá ti tó nínú lábúrú bẹ́ẹ̀ lóògùn sì máa bọ̀ dàrú ọwọ́ ajásífà nẹ́bí sallallahu alaihi wasallam nínú ìgbẹ́tọ́ jẹ́ sáfà nẹ́bí sallallahu alaihi wasallam onípa nẹ́bí máa ti pẹ́ kọ́lọ́wọ́ bó ṣe ṣeré ẹ̀dá wọ́n ti dúró ti pẹ́ ẹ̀rí nínú ìgbẹ́tọ́ ṣáájú ìrìn àjò gbére bọ́yá àlùjànnà ni kọ́lọ́wọ́ kó ti wá lẹ́nu àlùjànnà bọ́yá iná ni ọlọ́dún dákúmájà wọn ìṣirò sẹ́ńbẹ́ o. يا عباد الله ìṣirò sẹ́ńbẹ́ lábẹ́ àwọn nǹkan tí wọ́n á sì léèrè nípa rẹ̀ nínú ìṣirò sẹ́ yus'alu 'anil mal wọ́n ó béèrè nípa dúkìá níbo la ti kó dúkìá jọ níbo la ti lẹ́sì ǹjẹ́ akó dúkìá fi sínú haram bẹ́ẹ̀ látún náà sí ya ibadallah nítorí kele ìfimá wáyé kọ́májà sí pé ń bi haram láti kó dúkìá jọ òun ni sẹ̀rí àtúntò wa lára pé ká má kówó jọ mina sáré kọ kọ́májà sí pé ó lè lè ọjà tí ó fi dolówó ká má kówó jọ mina lè ṣe láti bí lọ ní kójálè kí ẹ lọ gbógun ti àwọn èèyàn káwá kó owó jọ tọrọ náà haramu làwọn eléyìí láti lo owó èlé àti kí ẹ máa tí ti àwọn èèyàn nínú ọjà káàtì má kó jọ nínú àwọn ọdẹ haram látàrí kí ẹ máa gba ìmọ̀nú jòólẹ̀ kó fi lọ́wọ́ rẹ̀ ká má jọ nínú ọ̀nà haram bíi kéèyàn já nǹkan gbà ìlọ́nilọ́wọ́ gbà ká má kówó jọ torí wọ́n ṣe ìbéèrè ń gba dúkìá dáa kójọ ń fọlá bí kówó jọ ṣẹlẹ̀ àwa sọ wa lára ká má kówó jọ kó má lọ lówó jẹ́bọ́ ló ti ní ọlọ́tí lòún ta àbí dẹ́dẹ́ àbí ẹ wá lówó bẹ́ẹ̀ ṣe ní dúkìá tó ìkílẹ̀ ṣe ó ní bẹ́ẹ̀ ni àwa máa yẹlẹ̀ wò fáwọn èèyàn ni kódà wọ́n á máa tìlú oríṣiríṣi wa òbítíbitì owó ni wọ́n bá gbé wá ká má kówó jọ látàrí pé ìbílẹ̀ ẹ̀kọ́ gbowó ń bẹ́ẹ̀ ọba tó ń tẹ́lẹ̀ lẹ̀ nígbà gbowó kárùwà nínú àwọn owó haramu lọ́wọ́ ìyá ìbádọ́lá tá a bá wá kó dúkìá jọ láti fi haram tó ti péjọ aláàlí láti padà rówó yìí àwọn kan ti pàṣẹ arówó fi halal pẹ̀lú wípé àṣìṣe ọwọ́ rẹ̀ bọ́yá òun sọdún àbá ń sáwọn kankan láwọn yẹn máa ń ṣe níbi ọwọ́ àbówò làwọn ṣe ń tiwa dátàkárà àyẹ̀bẹ̀rẹ̀ tẹ̀ kọ́ àgbẹ̀ làwáyà lábàjọ olówó látàrí pé à ń ṣe àwọn iṣẹ́ dáadáa wọ̀nyí ẹ̀rí ẹ̀sán jẹ́ onígbàgbọ́ òdodo ìgbégbà kájọ àti wá gbà tó wọ́n ti dé látara iṣẹ́ halali yìí èèyàn gbọ́dọ̀ yáwó èèyàn ò sì gbọ́dọ̀ lẹ́nu àpá. bí kò ṣe pé yẹn wà níwọ̀ntúnwọ̀nsì nígbà téèyàn bá tó fẹ́ náwó sójú ọ̀nà dáadáa obìnrin fojú ọ̀nà bíi burú gẹ bí yẹn bá mi débi mo lówó mi ó èyí ojú ẹ̀ gbọ́dọ̀ sójú ọ̀nà bíi burú rárá àwọn àtúwà sójú ọ̀nà àtúwà níwọ̀ntúnwọ̀nsì. ọlọ́wọ́ bá nígbà tí ń ròyìn àwọn ẹrú ọlọ́wọ́n bá ròyìn wọ́n yín pé àwọn ènìyàn ìdá ànfàkù lámìyó rífú wọ́n lámìyà mùtúrù tí wọ́n bá fẹ́ náwó wọn ò ní nẹ́ẹ̀dá fà bẹ́ẹ̀ dẹ̀ ni wọn ò ní sàmù ọ̀tàánà bẹ́yìn nẹ́ẹ̀dá ẹ̀ríkà kọ̀wá àmọ̀ láàrin ká nẹ́ẹ̀dá fà ká sàmù wọn làwọn ẹ̀kú tí ọlọ́wọ́n máa jọ kí ayé ni wọ́n bá wà mẹ́ẹ̀. omi ìgbéda bá fẹ́ náwó tó jọ̀ọ́ àtúndé sáfù àtúndé rẹ́dàfà kájẹ̀ wá sọ fún jọ́dẹ̀ ní burú àti ẹ̀dí náà kẹ̀kẹ́ sí rárá bí tí ò gbọ́. yá ìbádàlá nínú àwọn tá a lè dẹ́wọ́ sí sọ wípé làwọn yìí yàtọ̀ ni sẹ́ni tí ò ní. láwọn sí báyìí yóò fẹ́ sí. ọmọ ya tó ní àwọn náà ní dúkìá wọ́n wá jọ wà àtàwọn tí ní dúkìá bẹ́ẹ̀ ọ̀hún ni ah, nígbà tí ẹ sọ pé aago ní five hundred thousand ti pọ̀ jù láti so máa wà ẹ sọ pé ó ti pọ̀ jù kí lábà á fowó sí àtúndì ó dáhùn àfowó sí wàláì mùsùlùmí ni wọn ẹlòmí ọkọ̀ ń tòkọ̀ ọ̀ nígbà ìbò ló ti pọ̀ yìí aláàdínlẹ̀ láti fi kọjọ àsògbówó àjẹjẹkújẹ àtẹtẹkújẹ àtẹrówó ìkójọ ńgbọ́n lápò láti máa nẹ bẹ́ẹ̀ ni ìnáwó àkọ́kọ́ òun ni àìlànà. kéèyàn náwó lórí ara rẹ̀ ẹni ọba lówó kọtọkọtọ lẹkọ bá fi ara para ọ ẹni ọba lówó ọgbọ́dọ̀ wọ tọtọ da sára ẹni ọba lówó tí ọba gbádùn ara ẹni ọba lówó torí tó ní yẹn fi ní yẹn lówó fún òun ní ẹni ọba lówó anabi ọlọwọ àti oríire ọmọ nìyẹn. òun ni kó ní nǹkan ẹ̀gùn alimọ́ríkàbù alihani nǹkan ọ̀gùn tó gbádùn. tí ò ní jáde lọ́wọ́ adé jáde ládùúgbò gbogbo àwọn ọmọ àdúgbò ọkọ̀ ẹ̀rẹ̀ wá sá wá sá lọ. ìyẹn kí ló dé àbá àti fẹ́ jáde ní ìsinmi ní káwá ti mọ́tò yìí. nígbà lọ́wọ́ bá kẹ́yẹ̀ níyẹn wá ọkọ̀ tó gbádùn tí ò ní máa tún tí ọba kó sùtà báwọn yẹn láàrin àwùjọ. ẹni ọba lọ́wọ́ ọwọ́ ilé tó tó lé tí òní sáré bá tọkùnrin àtọkùnrin náà àwọn ọmọ tó bí ajẹ gbogbo ọmọ àkójú kan náà àwọn ìyàwó méjì akọ sínú yàrá kan náà ìjẹ́bù lẹ́nu fẹ́ẹ́ di oníbẹ̀ẹ́dì ẹni orú bá tẹ̀lé oṣù lórí bẹ́ẹ̀dì ẹni tí ọba ti kàn ọ́ wà lẹ́ẹ̀lẹ́ nínú àwọn ará mi rírí ti ń bẹ lẹ́kọ̀ọ́ nìyẹn ẹ̀rí ẹni ọba lówó awalé tọ́fẹ̀ alókòsálàgọ́ kọ́ wà ní oríire alimọ́tìkadùn lọ́wọ́ àṣà nínú orí ọmọ nìyẹn lọ́wọ́ ó ní ibùgbé ètò ìgbé ọ̀fẹ́ yá ìbádọ́lá téèyàn bá wá ní gbogbo àwọn nǹkan wọ̀nyí gbogbo àwọn nǹkan tí a tún dìbò káàtà sí kéèyàn ní nílé ó kí wọ́n bọ yìí ẹni yìí ọlọ́run ti kẹ̀ nítorí pé wọ́n nu hadith ìtàní sọ́lọ́ àtàlà sọ yìí pé ọlọ́run fẹ́ tọ́ba la irú rẹ̀ ọ̀gbọ́dọ̀ wà mẹ́ tí wọ́n máa tọrọ gbogbo kẹtọ́ yẹ kọ́ wà dúró lẹ́yẹ kọ́ wà mẹ́ nínú àwọn kẹtọ́ jẹ dandan àtàwọn kẹtọ́ pé èyí yóò sá kò kò sì ní sàkó níbi ìkẹtọ ẹ kó lò ẹrí ìdáwó lórí ara ẹni yìí ọrùn ilẹ̀ pẹ̀lú hadith Jabir Abdullah radiyallahu ta'ala anhu wọn là Nabi sallallahu alaihi wasallam wọn sọ fún wa nípa arákùnrin kan lọ́jọ́ ayé Nabi sallallahu alaihi wasallam wọn ní arákùnrin wọn ní ẹrú ẹyọkan dúkìá ẹyọkan tó sì ní náà ni ọwọ́ á ẹrú yìí yóò di ọmọlúwàbí gbára. tóun bá ti kó o láyé. arákùnrin yìí kò ní o kò ní kẹ̀kẹ́ dúdú kí ayẹ náà lọ. ojú ọlọ́wọ́ á wò pé a bóòlù ṣe yàtà títí o lè yàtà sórí ara rẹ̀. sóní kẹ̀mí yàtọ̀ sílé ọlọ́wọ́ oníjù yẹn náà lọ ọwọ́ náà ọba tó ti ọ kò tún ní wúlò fún fámìlì gbogbo ayé báyìí sórí ẹrú lọ́sọ̀dọ̀ ọlọ́àbí tọ́ba ti sọ́dọ̀ ọlọ́àbí owó tó ọba kó ń bẹ̀ éfùdá mi náà fi ìwọ ni owó júrí kọ́kọ́ náwó lórí ara ẹ̀ náà kọ́ jẹ́ nowó ẹ̀ ló kò láyé kọ́kọ́ bẹ̀rẹ̀ náwó lórí ara rẹ̀ kọ́ta sọ́dà kàlẹ́ ìhà ti sàárà fún rẹ̀ bó ti rí iye ọ̀dà tí kẹ̀kẹ́ bá wá tó kún gbà yẹn kọ́lé àlè kọ́ wá gbé fún ìyàwó rẹ̀ gbà àbọ̀mọ̀ rẹ̀ tí kẹ̀kẹ́ bá tó kún pọ́lìsì ìkọ̀rọ̀ ọ̀tàtì kọ́ wa pa àwọn mọ̀lẹ́bí gbà yìí. ìyá ìbádọ́lá aláwọ̀ yẹn sọ pé ìbò lọ́wọ́ àyíkó lámà á nẹ bẹ́ẹ̀ ni nínú mi dá lé náwó sí òun náà ní nẹ́fà kọ́ alálùfọ́rọ̀ kéèyàn náwó lórí ọmọ dẹ́dẹ́ ni àwọn ẹlòmíì ni wọ́n máa fi bọ́ wọ́n ti nǹkan bọ́ lápá ayé wọn ìnáwó lé wọn lórí wọn ò ní rẹ́ wọn lẹ́kọ̀ọ́ wọn ò ní fún wọn jẹ wọn ò ní ṣe wọn dáadáa ọ̀rẹ́ yẹn lélẹ́yìí pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala wọ́n ti wà á lẹ́nu olóòdì lẹ́hùn rísíkù ọ̀nà wọ́n ti sùwàsù fún nàbì màrú. ẹni tá a bí mọ ọ̀rẹ́ yẹn ni kí làwọn ọmọ jẹ kí ni ìyàwó jẹ kí ni wọ́n wọ̀ lọ́nà tó dá kódà bí ìyẹn bá tún fẹ́ gbé ọmọ fún alágbàtọ́ ìyẹn tún náwó lórí ẹ̀ ìyẹn rẹ̀ mọ́lẹ́kọ̀ọ́ èèyàn dẹwọ lórí ìyàwó nínú àwọn ẹ̀ka dẹwọ fún nìyẹn adẹwọ lé wọn lórí kódà ìnáwó yìí pín dandan òun lọ́fà ló ti wà nínú òfin ẹ̀sìn gbígbé àti obìnrin ó lè jí dúkìá ọkọ rẹ̀ tí ọba fún ní ohun tí ó tó láti jẹ àti láti wọ̀ àbọ̀ wa bẹ́ẹ̀. sọ nípa bẹ́ẹ̀ nínú bí dáa lè náwó lé lórí òun náà ní ká náwó òòlù lórí ìpìlẹ̀ wa ìyá rẹ̀ bàbá rẹ wọ́n dàgbà tí ọ lọ́wọ́ bọ́yọ̀ kẹ́ńtò ọ̀nà àbáwọn méjèèjì ní nínú dáadáa tó sì fún ọ ìnáwó yìí. bóò ni wọ́n ṣe jẹ bóò ni wọ́n ṣe mu wọ́n wà lọ́rùn rẹ o. ọlọ́run ọba subhanahu wa ta'ala sọ́tò lukman ayé akẹ́dógún ọlọ́run ni wà sọ ìdìbìmá ìdúnìyà màdùnà. báwo sí rẹ méjèèjì lò nípa ohun tó ṣe pẹ̀lú ọ̀rọ̀ ayé nípa dáadáa. kódà bàbá bí wọn ọ̀pọ̀ kọ́ wà ọlọ́run kí ọ o lè rọkọ̀ fún ọrọ̀kọ̀ o tún gba gbé ni? tó ti gbéyàá náà wọ́n lọ síbi tí wọ́n ti ṣègbọ̀nsẹ̀ wò níṣẹ́ ìwọ́n tó gbó gbẹgẹ à ah, kí máa bẹ ọwọ́ ọdún gbó ti mọ́ ọ la táwọn wọ́n sọ bẹ́ẹ̀ dàbí ọ̀lọ́rọ̀ bẹ́ẹ̀ kí yẹn wálé tí wọ́n gbé ọwọ́ akọ́kọ́ da fún ọ eléyìí nínú àwọn ìdáwó ti bẹ lọ́rùn wa ọ̀hún ni ọwọ́ àti hadith Aisha radiyallahu ta'ala anha wọ́n ti ti ọlọ́run torí sí ọwọ́ wọn ni wọ́n jẹ wọ́n ní anabi sọlọ wa sọlá ń sọ yìí pé nínú yìí tó fi ń dájú tọmọdé yẹn lè jẹ nínú sẹ́ẹ̀rẹ̀ nínú sẹ́ẹ̀rẹ̀ òun ni tọmọ rẹ̀ bá tún gbé kalẹ̀ o torí wọ́n wà lẹ́nu hu mí nǹkan bìbì ọmọ tó bí gan iṣẹ́ ọwọ́ bì ní adé ọjẹ òun bẹ̀ àwọn kékeré ẹ̀sìn mi kí màmú ó fi wà lókè àlàfà rẹ̀ kò wò pé tí wọ́n bá wà pẹ̀lú àwọn ìyàwó. ìjà ọba àtẹlẹ ẹ sì tún yàrá àbí ìkọ fún màmá wa ẹ wá mi tọ́jà kẹ fi wọ́n sí ẹ rí bákan náà nínú hadith amr bin al-aas radiyallahu ta'ala anhu wọn là Nabi sallallahu alaihi wasallam sọ fún arákùnrin kan yìí pé ìwà àti dúkìá rẹ liwa bàbá rẹ ló di ẹ. obìnrin níyẹn bá ní dúkìá ní sí bàbá ní lágbára máa gbé bọ̀ wálé ọkọ̀ ẹ̀yọ̀ kẹ́ni mo ti nìyẹn bàbá ẹ̀ àti ọba gbé ìpè bébì mo bí ọ. ẹ̀rí ìwọ tá àdébì sọlọ́lọ́ àṣẹlá tọ́sọ fárakùnrin yẹn nìyẹn nítorí bẹ́ẹ̀ àdébì sọlọ́lọ́ àṣẹlá ti fẹ́ ráwọn ọmọ yìí nínú oúnjẹ tó dáa náà lè jẹ́ nílé jẹ́ kó fi ọwọ́ yìí. ọmọ bí ọba mọ gbà kí ló sọ fún gbogbo wa mọ̀rí ọdíwì ọwọ́ adẹni tí ń gbowó oṣù ń ṣe ọgbọ́n jẹ́ kí ẹ̀sùn tẹ́lẹ̀ kẹ́kọ̀ọ́ fẹ̀dí sí ní ọ̀rẹ́ yẹn kọ́ máa mú afúnmi lóṣooṣù. ẹ̀kẹ́ ọlọ́fà sí mi lọ́mọ kí ọba ọ̀wọ́jú ta ni ọ̀wọ́jú rẹ̀ ojú àláàlí lówó nítorí gbèsè rẹ̀ ni. yá ìbádọ́lá nínú àwọn ọ̀nà tá a lè náwó sí. tọ́lá yẹn wò pé owó yìí pọ̀ bó láti àti táwọn aníwájú kẹ oníkéèyàn náwó fíyàwó kéèyàn kíyàwó kọ́ jẹun kó dàbí òní sẹ́ra ara rẹ̀ ọ̀tọ̀ èyí tí ọba ti sẹ́ra tó bá jẹun tẹ́ mẹ́ta bá ń pé yọ yàtọ̀ kíyẹn jọ jẹun tó dáa kíyẹn sì wọ aṣọ tó dáa sí lọ́rùn ẹ̀rí inú kẹtọ́ wa ní oṣù tẹ̀ òun ni pé èyàn ó ti ẹ̀dá sọ gómìnà ọ̀dá sọ ara ọ̀yẹ́ kọ́ ọ̀dá sọ fún lẹ́ẹ̀mejì lọ́dún lásìkò òtútù bí irú àwọn àkókò tá a wà yìí ní òbí ti náà yẹ̀yẹ̀ kíyẹn wọ àwọn aṣọ tó kiri ọ̀wá ètò kiri kan tọ́ba á di àsìkò ooru kíyẹn wá ètò fẹ́lẹ̀ ẹ̀rí ìdí pàtàkì tọ́lọ̀ ń fáwọn ọkùnrin láti lọ nìyẹn ọlọ́ni ar-rijalu qawwamuna 'ala an-nisa ẹ̀rí àwọn ọkọ àwọn ni alákòóso lórí obìnrin nípa àjùlọ tọ́lọ̀ wọn bá fi fún apá kan lórí apá kan ṣùgbọ́n wọ́n bí mọ anfaqu min amwalihim ìnáwó náà tún fa o ó jẹ́ kí wọ́n lájùlọ ẹ̀rí àfọ obìnrin ló jẹ àwọn alẹ́ gbádùn àfi sí àti ìwà tọ̀nà dàbí bọ́ ọlọ́run. gbogbo àwọn èyí tó fẹ́ máa rẹ jú òní tàyẹ̀ rẹ tí wọ́n náà bá tọ́jú ìyàwó rẹ ó rí pẹ́ni tó jí ire tó sì rí ni. kódé ìyá ọ̀nà ogóbìnrin títí fá èyí tí ìyẹn kọ̀ tí òun sì kú lọ́dún ìyá bá kọ̀ ìyẹn lè àyàfi tó bá jáde pé kọ̀ nígbà tó wà nù títí توفي في fi bí أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين في مشاكل الأرض ومغاربها أستغفروه وأتوب إليه إنه هو الغفور الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام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

kódà tọ́ba lóun ní ìdí ọkọ kéèyàn fọkọ fún ẹ̀rí wọ́n ní kóde yẹn lè sá lẹ́sà láàrin pé sọ́jì mi gẹ́gẹ́ tí mọ́jọ́ gà rẹ̀ ọba fẹ́ ọ àbí bẹ́ẹ̀ kọ́ kí n wọ́kọ̀ fọ́ tíyẹn ọba tó ti wá rọrùn wọ́n yá kí n ta láti lè gbé ìnira yẹn fún nìyẹn ìbádọ́lá nínú àwọn ibi tá a lè náwó lé lórí òun bá tún ní ọ̀sìn èèyàn bá tún náwó fún èèyàn ní ẹlòmíràn lọ sẹ ewúrẹ́ yóò ṣe adìẹ yóò dé ibi gbogbo ń bẹ ní gbogbo ẹ̀yìn kúlé wa kí wọ́n máa lọ kí máa lọ já ìwọ náà ní ibi náà sórí oúnjẹ o ṣe ń sí lọ ń bá lọ ń tún jẹ ìwọ nìkan náà ló tún jẹ wà ó tún jẹ sùn. èyí wá ipé rẹ koríko rẹ náà jẹ ìyẹn wà jíjẹ mímu fún àwọn àti ni. nítorí ọ̀rọ̀ sáà nẹ́bí sọ́lọ́lá nípa arábìnrin kan ike bàbá arábìnrin kan ọmọ àrílẹ̀ ṣe ń jẹ ọwọ́ ní ọlọ́run nítorí ológun tó dè mọ́lẹ̀ òfin ló jẹ́ òsìjú lẹ̀ kọ́ máa lọ jẹ ológo yìí fi padà kú ó sì wọlé nítorí ohun tó sì yẹ. kódà tọ́kọ́já alágbára ìwọ náà tó fẹ́ fẹ́rẹ̀ jẹ tó lóun sí ẹrin àbádìẹ kí orí wọn náà jẹ níbi tó bá ṣe wípé èèyàn tí wọ́n lè lo agbára lọ́dọ̀ bẹ́ẹ̀ ní báyìí wọ́n á jẹ́ nípa àbí bẹ́ẹ̀ kọ́ wáyé pé nǹkan níyẹn lè pàjẹ́ ni kọ́ pàjẹ́ nítorí pé kọ́ dé àwọn ewúrẹ́ yìí àbí dé adìẹ yìí kọ́ bá fún ọ jẹ àbòsí ni tẹ́tẹ́ sí ni kábòsí kú o yá ìbádàlá nínú àwọn ibi náà lè náwó sí lọ́yẹ̀ lómi nǹkan kówó yìí pọ̀ àbí sáwàá ju àwọn ibi tí ò ni bẹ́ẹ̀ nígbà tó ti ní yẹn yẹn káàdé orí rẹ̀ òun náà ní náwó lórí ìjọsìn inú lẹ́wọ́ dá lé ná òun náà ní zaka ti wúwo rẹ̀ ìwọ yọ òun ló mi lórí jọ lọ́wọ́ ọba subhanahu wa ta'ala inú jọ́sìn dá lé náà ó lórí òun náà ní ti fi hajj ẹ̀rí ọlọ́lọ́gbọ́ ya gẹ́gẹ́gbẹ́sẹ́ ló ní kójọ ọkọ̀ níjẹ́bẹ́ o ẹlòmíín ní àwọn ọ̀kadà oríṣiríṣi bó ti ha káàkiri yẹn ọbẹ̀ tó bíi mẹ́wàá ó sì kọ́lé bíi márùn-ún jù bẹ́ẹ̀ lọ ti kọjá tó ṣùgbọ́n tẹ bá béèrè pé ǹjẹ́ lè jẹ́ ṣé kíní tó ti ṣe hajj ó ní kò sí ohun tọ́jọ́ èdè lọ òun ló ń tọ́ àwọn àgbẹ̀ ọ̀gá ẹ̀bẹ̀ lọ́wọ́ kọ́lọ́wọ́ pé àwọn alẹ́ ká lọ ọlọ́run ti gbé ìwọ lọ ń tẹ́rẹ̀ ẹ̀jẹ̀ nínú àwọn bí dáa lè lówó tí òun ká lè ti sí lọ́wọ́ ọba subhanahu wa ta'ala kéèyàn lọ sí hajj ọlọ́ ti umrah ẹ̀rí pàtẹ́bí sallallahu alaihi wasallam ìgbà hajjul mabrur laysa lahu jazaa illa al-jannah hajj ní ìyẹn bá ti dáadáa kò sí pálapàla ọ̀jáde kó nu tẹ̀lé àti ọlọ́wọ́ ọba lóhùn kò sí ohun tí ó jẹ sẹ̀rẹ̀ ju àlùjẹ́sẹ̀ lọ kéèyàn ti lọ sí ọkùnrin àgbà tó bá wà ẹnì pé mo sọ èéṣe lọ́dọ̀ tí wàá bíbá yìí fífi owó òdì rẹ owó òdì rẹ lọ́pọ̀lọpọ̀ ọ̀dọ̀ wàá bíbá yìí gbogbo àwọn ẹni tí wọ́n lówó wọ́n kẹ́ máa sọ pé fámìlì wọn lówó ń jèlò ṣùgbọ́n tẹ bá dé àwọn ọyẹ kéyìn lọ owó pé kí láti rí ẹwà owó tiwọn òun ni pé wo èébi tọ́lọ́wọ́ bá kéyìn lu owó táwọn ní ọ̀pọ̀lọpọ̀ wọn lẹ́yìn pé wọ́n fi hajj báyìí ó mọ̀rọ̀ òní fún wọn rù ní gbogbo ọdọọdún pàpà jùlọ ọ̀rọ̀ tá nẹ́bi sallallahu alaihi wasallam sọ ìpínlẹ̀ bá ti mọ̀rọ̀ ọdún Ramadan ó ti ní ilé pé ẹ̀sìn hajj pẹ̀lú ànẹ́bi sallallahu alaihi wasallam òní fún wọn ẹlòmí lówó àti máa ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n nǹkan mí ni ọ torówó tó pọ̀ lọ́wọ́ rẹ̀ sùúrù ni kìí ṣe ti ẹnìkan títa àwọn ẹni ẹlẹ́ni ní bẹ́ẹ̀ ọlọ́run kẹ̀kẹ́ ọ̀sán alákòóso pé ọmọ aha fáwọn ẹni ẹni kéèyàn fi owó ìfún àwọn alimọ̀tàjìn kódà bó ṣe wàhálà tí wọ́n làkọ́kọ́ yẹn tí ó ṣe wàhálà tí ó rí dúkìá ni àìní yẹn tó ṣe wàhálà jù ọ lọ kò sí rí kẹ̀kẹ́ mú bọ̀ gbogbo àwọn ọ̀gá bàbá ògbélé kò gbélé ẹgbẹ́ tó lẹ́ lọ́jà lọ́gọ̀ọ́ àtúbọ̀ báyìí báwọn alọ́dúnlọ́gọ̀ ti jáwó gbà náà nìyẹn orí nkẹ̀kẹ́ kó sọ kódà kọ̀ máa rò ìwọ wá ṣe wàhálà òun wà yọ ìwọ bá jẹ ọ̀rọ̀ ohun táwọn èèyàn bá bá rò fẹjú yà ọba pẹrẹ kò ní fẹlẹ kẹjẹ wà láyà àbọ pé wàhálà náà rówó ń tó rówó kójọ kí kójọ tẹ kójọ yẹ kò ọba ó sì kó dúkìá tàbí ẹlẹni lé yín lè máa fún ọ inú ọ̀dẹ̀ tá a lè náwó òun ní kéèyàn náwó fún àwọn àlùmọ̀tàjì àwọn tó

ìbẹ̀rù ọlọ́run bà kẹ́ ń bẹ tó kú tó yẹn ẹlòmí bẹ́ẹ̀ ti bísíǹsì tálákà ní kòró tí ó fi bẹ̀rẹ̀ olóòótọ́ sì ní kì í ṣe rọ́ nípa kí yẹ kó ibodè kí yẹ fẹ̀rẹ̀ wọn lọ́wọ́ nínú àwọn ẹni tó ní bùkátà sí ọyẹ ká ní ọgbà wa táwọn òfin bọ láwa kó láti aṣọwó yìí òun náà ni ọyẹ ká ti ní dárò tọ́lọ́pọ̀lọpọ̀ àwọn fámìlì ẹni tí ọ̀lẹ́sọ̀ gbogbo kí á yọjú gbà tí yẹn bá kó láyé kí yẹn gbìyànjú kó sì kó ara ẹ̀ kó tó kó láyé. alìdádàrú là ìtàmúlẹ̀ ìsàn ọlọ́wọ́ nìkan lọ́yẹ fọ́ láwọn ọ̀fẹ́ wọ̀nyí. ibi àwọn ẹni bá jẹ́ ọmọ orúkọ ibi tí wọ́n ti máa lọ ọmọ nfààní nì títí ayérayé ọkẹ́ ti wá ilé iṣẹ́ kan tó ṣe wípé báwọn yẹn bá ti lò táwọn yóò ti lè máa ṣiṣẹ́ ń bẹ̀ títí ayérayé gbogbo àwọn ọ̀kẹ́ gidi bẹ́ẹ̀ yẹn lè dálẹ̀ kí ọ̀gá gbọ́dọ̀ àwọn àyè táàmù ni mo fi léyìí sùn síbáwọn èèyàn mú àwọn ilé iṣẹ́ tí wọ́n fi ń sun àwọn kẹ̀kẹ́ tí wọ́n dálẹ̀ ẹlòmíì dá sùkúlẹ̀ àwọn òdìdí kọ́mpìnì méjì á fi sùn pé òní bá ń jáde ń bẹ̀ tí wọ́n bá fi mójú tó sùkúl yìí irú gbogbo àwọn ọ̀kẹ́ wọ̀nyí lálé ṣe bàbá wò wá rí mi dáadáwó sí àtàwọn owó àtàwọn mọ̀lẹ́bí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà tá a bá wọ pé kí la fẹ́ fowó ṣe inú nǹkan tá a lè fowó ṣe àwọn adá lówó òun náà ni kéèyàn máa kó àlùmọ̀ṣárì rìn káàkiri àwọn nǹkan tó wúlò bíi mọ́sálásí ẹ mọ̀ fáwọn kẹ́ wọ́n kọ́ bíbáyì ẹ orú mi táwa yóò bẹ̀rẹ̀ lọ́kọ́ àti gbogbo omi kẹ̀kẹ́ bọ́ọ̀ dá ló gbogbo ẹ̀ pátá obìnrin lẹni tó ṣe ẹ̀rí nínú àwọn nǹkan tá a lè ṣe nìyẹn àbí kéèyàn kọ́ ní ẹ̀kọ́ gbogbo àwọn eléyìí ayé bá dán lọ́ọ́ ó lóore ju kéèyàn máa lọ tẹ́wọ́ pípé kílọ̀bù ọlọ́wà á ní máa yò ní wọn àtọ̀ kó ti pé owó báyìí kalẹ̀ ìyẹn kí lọ́kọ́ wọn ti kọ́ yẹ pípé tó bí lù ú lábìjá tí wọ́n gbà yẹ owó yìí àyẹ̀bẹ̀ kó wọ́n ra gbábọ́ọ̀lù kan wọ́n ra síbì kan kéèyàn mẹ́rọ àwọn owó yìí ó lóore ju kéèyàn máa lọ sí fàájì lé ọtí lọ tòdínú kẹta òye fi mọ̀ mo ní kọ́ wa lọ ilé ọtí kọ́ lọ sí fàájì kẹ́ hàn àti yẹn bá ní oyè tí wọ́n rí lára rẹ ẹni yóò wulẹ̀ kòkò kòkò fún mọ́ra rẹ ìjà ìjà yé ẹ̀mí rẹ bóun ní ìjà yé ẹ̀mí ẹ̀ wọ́n ní lọ́ọ́ mu sí ni àyẹ̀bẹ̀kọ́ kí ẹ máa lọ́ọ́ promote àwọn olórí ìyẹn náà bá sọ pé ẹ tó promote òun lágbájá ni yóò wí bí kásẹ̀tì tó bá gbé jáde kì í ṣe ibi yẹ ká náwó sí nìyẹn kì í ṣe ibi tó yẹ ká náwó sí wọ́n lè sọ pé wọ́n ti bá bá a kalẹ̀ kì í ti fi tọ́ yẹ ká kówó sí nìyẹn kì í ti fi tọ́ yẹ ká kówó sí oníkọ́ ajá nípa ọ̀nà ọ̀kọ́lé tó ní bùkátà sí. wọ́n béèrè lọ́wọ́ ẹ lómi yìí pé ilé tẹ̀ ilé mélòó ló ti wá bí òun tẹ̀ ilé odidi kọ̀ọ̀kan láwọn àti ojúlé mẹ́fọ̀ ojúlé mẹ́jọ mẹ́fẹ̀ òun ti kọ́ yìí sí báyìí. ẹ dákun kí láǹfà ṣe yàrá kẹ̀kẹ́ ò lè kúlù rẹ̀ ìwọ gẹ́gẹ́ alára á kọ́ sínú yàrá kẹ̀ òkú bẹ̀. pátákó ikọ̀ wa yàrá mẹ́jọ mẹ́jọ iwájú ẹgbẹ́ ọ̀dẹ̀ bíi méjìdínlógún kí lọ́ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà lèmi máa ń sọ gbogbo ẹni tí máa ń lọ ọ̀kọ́lé sọ ọlọ́kọ́lé fọmọ àbọ̀ ọ̀kọ́lé fún ìyá rẹ̀ ọ̀kọ́lé fún rẹ̀ nínà fọmọ rẹ̀ bá tòsí òun lọ́ba ẹ̀ tí ọba tòsí kí wọ́n fẹ́ fi ṣe kó lè káàdì ẹ̀ bẹ̀ wọ́lọ́ọ̀yì mo rí ìyá ọ̀rẹ́ wa kan ọkọ ilé náà fẹ́ pélé ti sún ni kò wàhálà tó

gbogbo àwọn kẹta àdínkù káàkà sí ẹ àníjẹ mo tọ́ yẹ ká fowó sí nìyẹn ìyẹn tó bá wá já sí pé ìyẹn lọ sí àwọn nǹkan báyìí ẹlòmí olówó rúkẹ́ ti ń ṣe fóònù owó ti ayàtọ̀ tí wọ́n fi sírò òun sínú àwọn ẹni tó lówó wàhálà ìwọ ṣe ọkọ̀ wà nínú àwọn ẹni tó lówó tó o bá náwó síbi àwọn kẹta àtọ́ka rẹ sí yá ìbádàlá tẹ̀lé tá a bá ti àwọn ìnáwó sọ́dọ̀ tó dáa yìí ìbùkún ọ̀bà lé sí tí ẹ bá tó wá sí ìnáwó yìí nítorí ọlọ́run tó ṣe pé ohun tí ọwọ́ ọ̀tún lẹ ọwọ́ òsì ọmọ ọgọ́wọ́ ọ̀tún lẹ èyí ó tún wà ní òbòjì ọlọ́run lọ́jọ́ tí ò ní sí bòjì ká àtòbòjì ọlọ́run ọba subhanahu wa ta'ala tí ẹ bá tún lè ṣe ìnáwó yìí nínú nǹkan tí ẹ lè fi rí àlùjànnà ni tí ẹ bá tún ṣe ìnáwó yìí nínú nǹkan tó ṣe kọ́ máa sọ ẹ̀ tí láburú bá wà ní ọjọ́ iwájú ọlọ́run abáyé ìdílé rẹ̀ a máa ń sọ fún wa ọlọ́wọ́ a máa fi á dẹ̀ fúyẹ́ bóyá sẹ́ǹsì ti rinlẹ̀ pé ó ní àṣẹ́ǹsì kọ̀sọ́gbọ́n tó lè dá sí ọba àti sàárà kan sàdájú ẹ̀ ó lè dásí pápá rẹ̀ lásán ní ọ̀fẹ́ àti kẹ́sẹ̀ rẹ̀ dá lọ́ba tán obìnrin pé nílẹ̀ ọba sáwọn kẹ bẹ́ẹ̀ nínú kádàrá ọlọ́run ọlọ́run lè ní kọjá sí pé èèyàn bá lọ bẹ́ẹ̀ nínú àǹfààní tó wà nínú àwọn ọ̀dọ́wó yìí nìyẹn nínú àǹfààní tó wà nínú àwọn ọ̀dọ́wó dáadáa yìí òun ni kó náwó báyìí àdó àmàlẹ́kà òtún máa jẹ́ tiẹ̀ òun náà ní pé ẹnì pé màlẹ́kà lójoojúmọ́ sílẹ̀ bá ti mọ ògbó náwó náwó wọ́n máa ṣàdúrà fún yín pé ọlọ́run bá ní fún ẹni tí ń náà yìí ní kíni òkàlàfà bá ní fún láàrọ̀ gbogbo ẹni tó ní tí ọ̀dẹ́ ọlọ́run bá ní sọ kó parọ́ sínú dúkìá rẹ̀ nínú àǹfààní tó wà kékeré yẹn náwó àwọn ọ̀dẹ́wó dáadáa yìí ó ní bí òun tún rẹ̀ sẹ́lẹ̀ ìṣe ẹ̀bá kú láyé náà bí ẹni tó lọ kọ́ wọn láti àbọ̀gbẹ́ kẹ̀ǹga àbọ̀dákari okólẹ̀ ń àní ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala sọ yìí pé wọ́n mọ àǹfààkùtù mi ṣáì ewu yóò tẹ̀ rí kẹ́ẹ̀ná nínú tọ́jọ́ rẹ̀ yẹn lọ́yẹ kẹ́ẹ̀ná ó lé lórí ni o àbí ohun tíṣẹ̀rí àti ọdún kòkòrò lórí ẹ̀ fáwọn ayọ̀ ọlọ́wọ́ àfọyín láàrọ̀ wọ́n wà khairu rasikin ọlọ́wọ́ bá ló lórí lẹ́nu وأعنا للإنفاق في الحلال وفي الحلال اللهم أعنا للإنفاق كما أمرت على المستحقين نفقاتنا من الأموال من من الأصول والفروع والأزواج يا رب العالمين يا أرحم الراحمين أنبي الله الله سبحانه وتعالى دقوا في ذلك وعنين ويتوه inú ẹ̀sọ́ ni o jẹ́ káwọn ti rí jẹ ká ti rí mu ká ti rí bùkà àgbà sí o ọlọ́run wá rẹ̀ wá lọ́wọ́ tá a bá rí dúkìá kójọ lọ́dọ̀ ẹ̀sọ́ àdúrà gidi ni ọlọ́run dákun rẹ̀ wá lọ́wọ́ yá lè dá síbi ẹ̀sọ́ o já lè nà pẹ̀lú ohun tó lẹ́tọ̀ọ́ àwọn àmì ọlọ́wọ́ bá sọ àwọn ọ̀tá aládàkùnrin wa lọ́wọ́ já lè máa ṣe ìnáwó yìí tí wọn ọlọ́wọ́ bá ti fẹ́ bó ṣe pàṣẹ rẹ̀ ká nà ẹ̀ fáwọn ẹ̀sán yẹn ká ná ọlọ́run dàpọ̀ síwájú tí ó lè náwó fún bí tí ó lè náwó fún ọmọ tí ó lè náwó fún ìyàwó àtàwọn fámìlì àtàwọn ọmọ ya mùsùlùmí àtàwọn aláìní àtàwọn ọmọ òrukàn ọlọ́run síwájú tí ó lè náwó lórí ara rẹ̀ kẹ́ wọ́n ní dàbárò fún pé ten thousand kìíní yìí kò kò sé wọ́n ní bá ń wọ́ ní one thousand náà ọlọ́run dákun jáde ń dẹ́wọ́ lórí ara wa náà ọlọ́run dákun bá ní ṣàtúnṣe gbogbo àwọn kùtùrú tí wọ́n tẹ́lẹ̀ àpà àtàwọn anímọ̀lẹ́ ọlọ́run dákun ṣàtúnṣe wọn gbogbo àwọn tí wọ́n fi dúkìá tí wọ́n fi ń balẹ̀ jẹ́ ọlọ́run dákun ṣàtúnṣe wọn àwọn oníbàjẹ́ náà pẹ̀lú dúkìá ọlọ́run bá ní ṣàtúnṣe wọn ọlọ́run wá ṣàtúnṣe kálukú alápapọ̀ yà Rabbal alamin yà arhamar